محمد abdulaziz bin abdullahi bin abdullahi tó ń dáhùn ẹ̀kọ́ tí a fa àfẹ́kọ́ wa láàárọ̀ nípa ọ̀rọ̀ nípa ìlọsí berry ground ìlọsí ziyara berry ìlọsórí tẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ẹ lọsórí tẹ́ ìlọsí ziyara berry kí ni ṣeré àwíńpa rẹ̀ bá ti máa tàlàyé fún àyí pé ọlọ́kọ́ bá sọ wọn afá ilẹ̀ sàárè gbogbo wàhálà tààlà ṣe láti máa wá àwọn ìdájú ẹ̀sìn ọlọ́run ti fún wọn ṣe ọlọ́kọ́ bá sọ wọn lẹ́sàárè wọ́n yìí ti kó ojú pẹ̀lú ẹ̀rí tó sọ nílẹ̀ page 111 lábẹ̀rẹ̀ láàárọ̀ yìí ẹ̀kọ́ nọmba 18 kìtàbùl ìtìkọ́d náà làǹkàlọ́wọ́ ọ̀rọ̀ nípa àkídà kafan alkubur wa muziyat alkubur rijal wal nisa oni alkubur àwọn oríkẹ́ kí ẹ lọ sóríkẹ́ kubur dípò kubur ni muziyat alkubur kí ni jábẹ́sì nípa à ń lèrèjìàrì wọn ní sáà fún ọkùnrin kí nìdájọ́ rẹ̀ fọkùnrin kí nìdájọ́ rẹ̀ fún jẹun àti mọ̀ ẹ́kọ́ láyé ọ̀rọ̀ ìgbò wà ó tún bẹ̀rẹ̀ káwò bọ́yá ọ wà lọ́kàn wa sáà a máa sọ pé ìlọsí ọkùnrin mélòó ìdájọ́ rẹ̀ ọkùnrin mélòó a máa sọ ń gbò wà kápá máa tọ̀rọ̀ táwọn wà tí wọ́n sọ̀rọ̀ ọgbà ọ̀rọ̀ ní mọ́sán pé ẹ̀lúgbẹ́ bẹ̀rẹ̀ nìkan ní òtí kókó wá ṣe àwọn tí a bá ń sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí wọ́n bá yìí sọ tààrí kí àlámọ́ sọ ó di aláwọ̀ ni wọ́n ti kókó wá sí ọlọ́run bá tẹ̀ wọ́n ọlọ́run sórí fún ọ̀pọ̀ ọlọ́run wá sórí fọwọ́ adájọ́ gbogbo àwọn àkọọ́lẹ̀ wọn ọlọ́run tó máa lọ́pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n máa sọ gbogbo ìgbà pé ìlọsọrí ti kíkọ́ mi lòdì náà ṣàrùfù déè naam wọ́n lọ bí yẹn lọ bìrì náà ó kí sọ́nà mélòó lọ́jọ́ ìpínlẹ̀ mélòó ní ìṣẹ̀ríà mẹ́ta jazakallahu khayra aláàkọ́ bọ́lọ́mà láti tó ìdíjọ́ súnmọ́ wà bẹ́ẹ̀ ìdíjọ́ haramu wà bẹ́ẹ̀ haramu wà bẹ́ẹ̀ ẹ́ ìdíjọ́ wà bẹ́ẹ̀ ìdíjọ́ haramu yẹn ní ìfẹ́ kó kù haramu ni àbá mú kúrò kúrò kọ̀rẹ̀ gan shirk ẹ̀sẹ̀dé yọ fìtì fún òkú tó wùyá lè kéjì ní shirk ẹbọ bí yẹ súnà mẹ́ olóbìnrin ọgbàládà ní súnà ló ṣe عن ولاء القيامة لما تبصري يقول سائل أخبر بذلك هناك من يقول علامة مطبعك تقرأ زيارة القبور للنساء في مقروه نكاو بمثل زيارة كبري في مقروه نكاو بمثل زيارة كبري من حديث أم عطية تري حديث معلمة الله منها وصبي أم عطية mú àti ayé sàhábíyà lóbìnrin ni wọ́n fi jẹ́ àfà nínú wọn in fact tí máa ṣe imam kan obìnrin nínú rẹ̀ àbúrò muhammad sallallahu alaihi wa sallam ó yẹ mu'azin fún kí mu'azin máa kírun ló pè mú àwọn obìnrin wà kún sínú ilé mú àti ayé mu'azin ni ọlọ́lọ́wọ́ máa pè kí bọ́lá mi sílám mú àti ayé wà ṣe imam fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ yókù ó bí wa náà ثابت بن عطية وإن علم الوقوع المحرم منهن حرمت فكبارك فهو الله وعارك وهو حرام بين حرام لأكل مقرون وعليه يحمل قول صلى الله عليه وسلم إلينا وما في كل علوم لعن الله دوارات القبور ọlọ́nlá náà obìnrin tó bá máa kó ìbẹ̀rẹ̀ ground ọlọ́nlá náà obìnrin àbú bàbá àbẹ̀jì mọ́lá mùsùlùmí táwọn obìnrin rẹ̀ wá má wọ́n wá خذ ايه عن ابي صلى الله عليه وسلم اسم ليه لعنة ونضرب عن لعنة كان حرام لدى وفاة جيت قال لعنة جيت اقلهم بابنة كان ولهم الذي يقول ان من رحمة الله من لعنة عدي وعن لعن الله زورات القبور قالوا زورات لي لما فعل يقول اه انت مبالغة يعني ما تقولي láti ẹ̀ẹ̀kan lọ́dún ni àbí ẹ̀ẹ̀kan oṣù mẹ́fà ìṣàbùrú mẹ́ àkọ́kọ́ máa lọ kó máa lọ wù wà náà ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ ẹ̀ ìbámu ẹ̀ ìfẹ́ obìnrin ni káàkó máa ti ṣe ilé ẹ̀yìn sáré tó bẹ̀rẹ̀ ṣe nu sí mẹ́lẹ̀ fi tẹ̀lé sáré rẹ̀ obìnrin ti máa tún máa ṣe ọlọ́run ti bẹ̀rẹ̀ Now we... إلا لغير النبي صلى الله عليه وسلم إلا لقبل غير النبي صلى الله عليه وسلم وكبر صائديه àyàfi sàárè tànàbì nìkan sàtẹ́lá àti ìtàwọn àtàkẹ́ méjì tó ń gé ọ́n sọ́pá ń pé ìyẹ́ lọ́rọ̀ sí ziyara rẹ̀ ìdí lè mọ́ sí ziyara rẹ̀ súnnù ziyara ti ha wọ̀rọ̀ jáàlì wọ̀ nìsáà ilé yóò súnnà ní káwọn ọkùnrin àti ìgbìmọ̀ lọ́bẹ̀ ìbéèrè wọn béèrè o لعموم الأسئلة في طلب الزيارة صلى الله عليه وسلم تري عزيز هو هو جنرى هكي كوية الزيارة عبر إليه ما عادي إيه عبد الله شو أنا ويهنا وما رأي سماحتكم في مسألة العامة لينا كي عفاء إدوتي دول مسألة هي كمبيوتري أخذكم الله ولهم كتبتكم بدادا الجواب داو بسم الله الرحمن الرحيم يرقوا له بعد كاسة كرم الحمد لله أقلفوا له بعد والصلاة والسلام على رسول الله يقولون أولوك وبنا الجنوبة وعلى آله وصحبه نتدى بأديه أتوارى ليلة وصابير أتدى أما بعد لينا عن رسول الله عليه الصلاة والسلام أريد عرفة عن لك أجيش الله صلى الله عليه وسلم أنه لعنى أو زائرة القبور يعني لعنى هو برجمة في زيارة برجمة كذلك من حديث ابن عباس أريد عنه حديث عبد الله بن عباس هو من حديث أبي هريرة حديث أبي هريرة ابن عزيز عثمان بن ثابت الأنصاري في عثمان بن ثابت الأنصاري ولو ضقبع كببور وأخذ علماء من ذلك أن زيارة النساء محرمة الإمام موافع من الجوائب الأسفكين أنه سيدنا وبجميع حرام لأن اللعنة وأن اللعنة كلهم لا يكون إلا على المحرم لواء بدأ حرامه بل يدل على أنه من الكبائر أن ان wa pé inú kàbá èrè ni ẹ̀ṣẹ̀ ńlá ńlá ni ní lọ sí ẹgbẹ́ máa fi jẹ́ grand kó wá títẹ́ ní mọ̀gbọ́n aláìsí ní màbà ní kàbá èrè ni lo si egbe maa fi je grand ko wa ni ni لان العلماء ذكروا أن المعصية التي يكون في اللعن أو في وعيد بالنار فهي تكون من الكبائر láwọn afá wọ́n fi wáyé gbogbo ẹ̀sẹ̀ tí wọ́n bí i kí alẹ́ pé làánà wà ń bẹ̀ làánà làánà wà ń bẹ̀ tàbí ọlọ́run lérí pé wọ́n fi yóò tán wọ́n náà ní àárín ìtẹ̀kùn mílíọ̀nù kábáyìí ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ńlá ni kábáyìí ni bí i ọdún tá fọ́rọ̀ yìí wá sọ wá bẹ́ ṣe dé jílẹ̀ annabiyar ti nisa kubur muharrama títí makuru nígbà fàtẹ̀wí haramu haramu ní kúrò náà ṣe ọdọ̀ ọ̀bárábù báàzì rẹ̀ ṣíkà albani wọn bàbá ẹ̀ mo fọ́ra mọ́rọ̀ ṣe albani ju ọ̀bábù báàzì lọ́mọ nítorí àwọn ẹ̀rí táwọn náà mú wa ní makuruhu ni àbíkágbé pé mùsùlùmí abìlì àmá ẹ̀kọ̀ kan ìjẹmọ́ ọdún yẹn ní ìjọba bàbá bù fàtàwà wọn ní ìgbà yìí jẹ́ haram ní mùsùlùmí kàmí ọ̀gbá ó di ẹ́bùn báàzì mọ́bí ní ogún mi gbọ́rọ̀ rẹ wọlé náà ọlọ́wọ́ sànù wa náà láàmàkòrò ha ti màkòrò ni rọ́bì fi dáàlì nítorí wallahu a'lamu ọlọ́run nínú jùlọ annáhùn na fi gáàlì bí kalẹ̀ láti sùúrù lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin ní sùúrù شنو وكري وعن فتنا عزن فتنا جميعا فزيارتهن القبور <clears throat> إمالا بلقاو اشتباهن للجنائز عزن إمات لوا إمات لوكو لسيو لكيوا كاد يفتن الناس أنت كتبوية يشتبوا مشاكل على الرجال يقول يقول على بوا أخوين كان من رحمة الله رحمة الله سبحانه وتعالى أن منعهن من زي من الزيارة إنه عن ولو بلغ تفولات ما في الزيارة وحرم عليهم زيارة قبول السلمي حرام فلات زيارة ها؟ خوف وصول الزراعة لفتنا بهن أو منهن في جمال فقرات الديوة وفتنة لا تسمى عبد الله تسمى وسأل رسول الله عن رسول الله عليه الصلاة والسلام أنه قال ما تتبع بفتنة العصر الدار على الرجال من النساء بيو سيلة فوا وقوني فكرة تلبلا فوا تلبلا لوري وقوني بيو بيو بيرين فكرة تلبلا بفوا وقوني نالي وقوني بيرين قول بعض الفقهاء àwọn gbónà àwọn àfáà míì àwọn akọ́kùnkùn rẹ̀ sátìdá mildalik jẹ́ àyàfi ziyara gbónà máa fi náà ni kábùrù nàbí ìsọ̀sẹ́lẹ́m náà ni sàárè òjíṣẹ́ ọ̀rọ̀ sallallahu alaihi wasallam ọkábùrù sàárè àti kàbàrí àwọn sàárè rẹ̀ yìí abubakar sí kúrò ní rẹ̀ yallahu anhuma káwọlù bí ládẹ̀lẹ̀ gbónà wọn yóò lẹ́rì wọ́n bá àwọn òní ẹ̀rí mọ̀sọ̀wá bẹ́ ètí عند المنع يعم الجميع القبور كما قفوا يبو سعيد وكاري يبو سعيد وكاري حتى قبر النبي صلى الله عليه وسلم أتبع وسلم وسلم حتى قبر صاحبيه رضي الله عنهما في سعيد عن سعيد بيدي ولو كلام تعمدي هذا هو معتمد من عيس الدليل اللي لا فراتي نبيه لكوانه يقول لي àdìwọ̀n kí màmá wa sẹ́yìn dà Aisha radiyallahu anha gbogbo ànábì yìí ju wà lọ ó di wa àbọ̀lọ̀ bẹ̀rẹ̀ ground àbọ̀ akẹ́ àdìsọ́ ti jẹ́kẹ̀lẹ́ bí i kí n jọ kan ọ̀dọ́ màmá wa sẹ́yìn dà Aisha radiyallahu anha ní àdìdì wa wọ́n wá wà níbi ìlú àbáyìdá tí ma bí lọ́gàn bẹ́ àbẹ́ àrẹ́bí lọ fún obìnrin ní àwọn obìnrin wọ́n lè jù bá lọ kí ẹ máa lérò bá ń sálẹ̀ bí sẹ́lẹ̀ wà lè wo àwọn yàrá yẹn bá ń tàn wà ń fẹ́ káàkiri kí wàá lọ sí Madina rí ẹ rí pé ilé bọ́sẹ̀ rí sí ẹ̀ sí bẹ̀rẹ̀ gram bàkẹ́ ìjìnà ojú ìgbà yẹn sí tú òtù oh lọ jẹ̀rù kó sí gbà yẹn gan èyẹ́ lè máa rí lọ́ọ̀kan nípa ara nàbí lọ́ọ̀kan the ground báyìí lọ́wọ́ abẹ́rẹ́ kó bẹ̀rẹ̀ gan yìí kó bá lọ rẹ̀ kó fi àyè lẹ̀ kó fi àyè lẹ̀ láàrin wọ́n kọ́ ní ìṣe àdúrà fáwọn òkú yẹn wàdù ọdún ní ìpàdé tó kí ní pé máa gbàrí bọ̀ wá kárí bá rìn lẹ̀ bá wọlé sí àlejò sílẹ̀ nígbà tí lè ra máa ọba ní yá Rasulullah tí n bá lọ bẹ̀rẹ̀ gbọ́n lọ fi ziyara bá lọ bẹ̀rẹ̀ gbọ́n àdúrà ọlọ́yẹ kì ṣe wọ́n yóò kọ́ ládùá bí wọn mo rí tí ń lọ́wọ́jú mi bá lè ah, bẹ̀rẹ̀ àwọn àfáwà ní ànẹ́bì islam kọ̀kọ́ fún pé ó bọ̀rọ̀ wà bẹ̀rẹ̀ gáùn bá ọkọ̀ ládùú àti ẹ̀kù which means approval ni òǹtẹ̀kẹ̀rìrì ni ìmọ̀kọ́ ẹgbẹ̀rẹ̀ sí àbárí ni ẹgbẹ̀rẹ̀ jẹ́rẹ̀ wọlé láti mi jiná ìmọ̀ra àti ẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ò mọ́ra àti mi ọwọlé ó jiná náà ọ̀kanù ọ̀kanù nìkan níjọ́ kan sàábẹ́ fi pàdé àmọ́wá sí ìdá àìsàn rẹ̀ bí ọlá ní bọ̀ wá ana mọ̀mìnì mọ̀lẹ̀ bí bọ̀ wá ó mọ̀ sí ziyara ọmọ ẹ̀yà àti abdulhaman ni ó ní ẹjọ́ bí kọ̀ fún yíra jùmọ̀ lọ bẹ̀rẹ̀ jẹ́ oníbẹ̀ ni ìdọ̀kan náà níbi gbọ́kọ̀ obìnrin lè lọ bẹ̀rẹ̀ ground ìdìmọ̀ rí ààrùn súnà bọ́lá musa ní ìdìmọ̀ rí inú áńkì tí mo káàkiri tó mọ káàkiri yẹn tọ́lọ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn obìnrin tí wọ́n fi hàn wọ́n fi hàn wọ́n mọ́ ti máa gbẹ́ sáàrí wọ́n sì wọ́n mo láti sí tìmì ẹ̀gá wọ́n tọ́jú bí ẹ̀ka lọ́dún àwọn tí wọ́n tẹ̀lé sí bí obìnrin lébí bí ẹ̀ka ìwọ́n kọ́ gbà bí mẹ́wàá wọ́n fi hàn wọ́n pé mo ti mọ bẹ́ẹ̀ gẹ́ bí gan ni bí mo ti gbé àwọn bẹ́ẹ̀ kalẹ̀ ó di nǹkan wọn lẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ fine lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó di ibra mo sábà àbí mo sábà kọ́lá sọ pé àmì ìwò báwọn ní káwọn obìnrin máa wà ọ̀ náà ló tún sọ pé àgbàdo ìsáàmù bẹ́ẹ̀ ìdílé ìṣe mọ́kànmọ́sọ̀rọ̀ rẹ̀ ó ní ànábì kò fún wa láti máa tẹ̀lé kùlọ̀ lórí tẹ́ àmọ́ kò fún un lágbára ó ní ànábì kò fún láti tẹ̀lé òkúlọ̀ lórí tẹ́ àmọ́ kò mú lágbára kò mú lágbára lọ tiẹ̀ ni wọ́n pẹ̀lú mọ́tìràjì ọ̀rọ̀ ìdíráàjì ni olófọ̀rọ̀ ti ó ẹ̀sìn ní ọ̀rọ̀ ẹni ànábì kọ̀ fún wa ọ̀rọ̀ ànábì kọ̀ fún wa àmọ́ kò mú lágbára ọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n ló wọ̀rọ̀ sí ìhìnà òun tí wọ̀lú láwọn ọdí ọ̀rọ̀ tí ìhìnà tí wọ̀lú kú púpọ̀ tí ó yìí máa ṣe kí ẹ máa sàlàyé fọ́nú tẹlifíṣàn àbí gíní kan ẹ mọ̀ fún máa ṣó rẹ̀ lórí blackboard àbí bíi fíìmù àbí ibi tó kọ̀ọ̀ṣẹ́ lè wà látàrí wa ní ìsìn ìlú kú ti wà pé kọ̀ọ̀ṣẹ́ ọkùnrin kankan wọ́n máa sá mú gbígbé àwọn afáàfin láti ju àwọn afáàfin àìpé tí ọkùnrin bá kú láàrin àwọn obìnrin nìkan tí ó sí àwọ ẹ̀mẹ́ sí lúwẹ̀ ọkùnrin bá kú láàrin àwọn ọkùnrin tí ìyàwó ẹ̀ lúwẹ̀ sí àwọ ẹ̀mẹ́ sí lúwẹ̀ bí wọ́n lè ṣe wọ́n ní wọ́n sì kẹ́ mọ̀ fún un wọ́n bá sọ lọ́rẹ̀ wọ́n wọ́n wọ́n sì bá ti ti tẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ni tí kìí bá kú tí ò sọkọ̀rọ̀ ẹ̀mẹ̀ láàrin ọkùnrin nìkan ìsọkọ̀rọ̀ ẹ̀mẹ̀ ọmọ rẹ̀ ọkùnrin òrìwẹ́ ọmọ rẹ̀ ọkùnrin òrìwẹ́ àfi ọkọ ẹ̀ nìkan lóríwẹ́ ó sì ní ìfò náà gbogbo ẹ̀rọ àwọn sáwọn sára wọ́n sára yìí ó di yé ti fò kápẹ́ sẹlẹ̀ bẹ́ẹ̀ afá zubairu àgbẹ̀rẹ̀ jẹ́ sharif abinu ọlọ́run sàlàmù sàlù wà á lẹ́kùn mùsùlùmí àmì. ọmọ ló fẹ́ lágbára jù ọmọ ló fẹ́ lágbára jù nígbà tó kí ọkùnrin ní ọmọ yẹn gbọ́kùnrin tó ọmọ obìnrin o ní kí má lè máa bí yóò kú yọmọ ìlà báàlì ó di nà. ẹ̀ka fọwẹ́ ti ṣe ìlú sínú abọ́kà sidiq ìyàwó ẹ̀ lọ́wẹ̀ sínú abọ́kà sidiq nígbà tó kú ìyàwó ẹ̀ lọ́wẹ̀ sínú sínú Fatima nígbà tó kú ọkọ ẹ̀ lọ́wẹ̀ Ali lọ́wẹ̀. ìgbà tí ó bá wọn lẹ́yìn àwọn Hmm. wọ́n ti gbogbo nǹkan lè bá yí gbogbo nǹkan lè má lè má yí. ọlọ́wọ́ sanyí lẹ́sẹ̀ rẹ̀ ó ti lè fún gbogbo amọ̀nká rẹ̀ ó di yé wa amọ̀nká rẹ̀ ẹni ká wí kúkú máa ọ̀sẹ̀ yìí ìdí mú àfa àwọn àfa abdulwasiu àfa abdulwasiu kẹlani ó ní ẹni tó kẹ́ni kọ́ wé òkú tí ò bá wé òkú ó ní ó sì yẹ kí wí wí kúkú bá tọ́ òun ẹni wọ́n ní kó wá wí òkú òun ní wọ́n ní kó wá wí òkú sípárí ò tó bá tọ́ sípá òkú ó láti rí gbogbo ẹ̀rẹ́ àpáàlù wá sí wà lè gba ìpè níbi ìrìn àdéjì ó lóun kò síbẹ̀ láti jẹ́rù bà wọ́n nìyí. ó kọ̀ síbẹ̀ láti jẹ́rù bà wọ́n nìyí àti àwọn àdìgbé nù ó ní àyàtọ̀ ẹgbẹ́ àwọn ọmọ sọ̀rọ̀ pàdé nẹ́bí ń gbé òun àbúṣe ẹ̀kẹ́ yóò ti wọ̀n mú láyà wọ́n láyà ó ní oníwọ́n ní pọ̀wọ́ ìkó àwọn asírí rẹ̀ gbò láyéláyé mọ́ ẹ̀rọ tó ti báyìí ọ̀rọ̀ ìpínlẹ̀ Yorùbá tó máa ń wé òkú wọ́n ń bọ́ sí wọ́n pè ẹ̀ ó máa ń pẹ̀lú kọ̀ọ̀kan lẹ́lẹ̀ Yorùbá títíwà ẹ̀ oúnjẹ ti títíwà fún ẹ̀ náà ní bíbò láti rí ìdílé ìtumọ̀ rẹ̀ nù ìtòǹtúnù ìtòǹtúnù ó yẹ kí sítíra fún ẹtì sítíra fún ẹwù èkú ẹwù ẹtìsẹ̀bù ẹbù ẹtì sítíra fún mi ẹbù láti rí nu wọn ti aláwọ máa ṣe àwòrán àti ìlú ọlọ́run bu àtìrí wa wọn bí sábà àtìrí wa láì dárò kẹyà lọ. àmọ́ ọkùnrin mi tó kí bẹ́rù àwọn yẹn tó bá sọ báyẹn pé ìwọ́lérò àmọ́kọ̀ wá náà níbi ìlọ́sọ́ ó di ní àìpé ìlọ́jù àwọn bí i àìsí ní àyà wọn wọ́rì wọ́n wọ́rì

àlùmọ́wà àlùkùsí ọgbà ní àwọn àkọ́ náàwò àwọn tó wọ́n tóbi lẹ́nu náà wọn lọ́hàt wọ́n gbọ́rọ̀ gan ọ̀bálẹ́ náàwò mú ìràmù àmúwá ti gbẹ̀ ìsàràmù náà kẹwì ìsàràmù tọrọ ma yíká ṣe language wọ́n ni ìràmù bí àfẹ́ ìrìnàfẹ́ sàánú òkú yẹn ìsàràmù Àdábì ìjẹ̀sí pé àdábì olùsọ ìdè fún ìtọ́lọ́bì nínú wọ́n lè afẹ́wọ̀lá arabu wọ́lá ajẹ́m rasul afẹ́wọ̀lá arabu wọ́lá ajẹ́m ó dí ní afẹ́ àdìmòdí púpọ̀ ní yẹ́ ó dí ní àwọn gan wọn tún bá bí i ṣe ṣẹ̀rí kálì gbẹ́dẹ́ technical needs yàtọ̀ alẹ́bí yẹ ó bí wà anẹ́bí ó ti bí ìgbò sallallahu alaihi wasallam sallallahu nígbà tí jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí sọ áyà kalẹ̀ àwọn ọmọdé ọmọdé wà ní àà ah, ó fẹ́ gbọ́ èdè jẹ́ máa lọ́wọ́ báyìí ló sọ̀rọ̀ kuma kawo kai baya an ba dinna suka kama kan bismillahir rahmanir rahim ما لهم عن الجسد موردين كأنهم ها فرد من كسورة أخذوا كسورة إن كسورة الذي الأربعة ما عرفنا الكسورة إلا العسل في الأربعة كنهوما بني أسل أنا قد نسي قرأ فيها wani ma la'um an tafsir murjin so ti wata wani sharif bi wazi an na'um amur mustafsira da wanda bi kuma sun sa ha kafar rat min kaswa kun sa kini mu wani yayi kuma bi je kun ku kidi wani kafara wani biya lawo ladawo ko ladawo ko kawawa akan bisla amma ton biya ne lawo ba ne wani yabbo kasbara itini bima taqallah

أبسي ودي هو العشق والعجب والعرب مش انت ضمني سنة الكرسي فكري بقى يقول فكري بقى يسمع اوعى تو اوعى تو اوعى تو اوعى تو ودي اوعى اوعى كم ده ما جانا بس عمل اني اخذ ما قوى عنكم تفكروا الحديث كم واحد يقول لك باي كبرت بيتي في تو اوعى tí máa yọ ìdájọ́ ìdájọ́ ibi ìnábàlá àmàlù bí i yá àtìlákan ilẹ̀ yọ̀yọ̀jẹ́ tó fífì àkàm ó di yéwà ìfìdí ni ọlọ́mọdé àkàkọ́ àti ọ̀dọ́ bá ti dára fún ọlọ́ba náà وقول بعض الفقهاء أنه يستحب أبوين أما لكم على سيدة الجراوند وبيذكر قبر النبي صلى الله عليه وسلم تعاريه عن النبي صلى الله عليه وسلم قبر صاحبي صاحبية تعاريه عن صاحبية مجا مقرد عمر عليه الصلاة والسلام بدون لكن بدون شد الرحال ما كنت يكون عزقي أمام يعجو أمارا تربس حيث على صبه على بكر سلطان السلطان لو أعوانا وعلى صبه هو فاسي سلطان سلطان قومنا فكريه لقوه لا تجدوا كل باريب ولا كده ṣùgbọ́n àgbẹ̀ ń pè ọkọ̀ ìsìlámí sọ̀tàbí ọkọ̀ ìsìlámí sọ̀tàbí ní ọkọ̀ ìsìlámí sọ̀tàbí ní tàràbà sí ní jálíwò ó dúró láti lọ wọ́n gbé ọkọ̀ àwọn kristi sínú fún ọkọ̀ àwọn mùsùlùmí fún sọ̀tàn lọ́wọ́ sí àwọn àwọn àlọ́ olóko sọ̀tàn láti fi ṣẹ̀ríà tẹ bá rí àwọn fúlàní tàràbà wọ́n tó láì láti wá kí sọ̀tàn wọ́n ní believe tí wọ́n ní kí kúmọ́ lọ sí hajj láì lọ sí tó lọ sí ziyara ọ̀bẹ̀rẹ̀ tó ṣe ẹ̀kọ́ kíkì kúmọ́ lọ àwọn fúlàní taraba state kúmọ́ lọ sí hajj jáde bọ́ kúmọ́ lọ sí tó náà kọ́ lọ sí ziyara sàárè sí fún fúdíò tí wọ́n á ní ṣéwù náà lọ́wọ́ wa gbé wá sí ìlú àwọn yìí àwọn alíjàǹfààní ẹ̀ kálẹ̀kálẹ̀ ti bọ́ lọ bí dáwọ́ dúdú dáwọn tó bá kò sókè fẹsùn láàárọ̀ la ó ti kàtó bàbá yìí ọdún ọdún tó kàtó náà ṣe ọgbà olókọ̀ ọjọ́ lọ́ndọ́nà olókọ̀ lọ́dọ́ ìwà lọ ní ọdún yẹn ààrùn jíjẹ lójú ọ̀nà ààrùn jíjẹ lójú ọ̀nà abẹ́rẹ́ fún kẹta tó wọ̀lẹ̀ ó bá gba ọdún oúnjẹ bá ṣe àwọn ọmọ nìkan oúnjẹ tó wọ̀lọ̀ wọ́n ní gbẹ́rọ ọ̀sẹ̀ tí wọ́n wù nígbà ní sọ fún mi ní ẹ̀dá gbọ́dọ̀ yẹn wọ́n ní mi ò jẹ́ ọkàn mi ò gbóúnjẹ yìí yẹn wọ́n àdó níyànjú ní sẹ́yẹ́ jẹ́ àwọn olùkọ́ wo wọ́n ni wọ́n ìdúkà wọn wọ́n wo gan-an àti bí táà ń lọ jìnnà mọ́ jálíngò táà ń lọ jìnnà mọ́ ju bí forty kilo tí wọ́n ti tà wáyé mọ́ wọ́n á dé jálíngò kọ́ ní àdùmọ́mì ní ẹni tí kò wá lálejò àti tí ìrètí wa àwọn ẹgbẹ́ kalẹ̀ àti tó gidi àwọn olùkọ́ ìsì yó kò sí àyè tó jẹ́ ọgbà mọ́ ìlà ìlàlà ibi ni kí wọ́n á kò sí oúnjẹ o bí ó kọ́ bí ó kọ́ sí àyè mọ́ ni ó ti kí tí wo jẹ́rọ mo ní ká ẹ wo bí táwọn arábẹ̀rẹ̀ bí wọ́n lè gbé àwọn mọ́sálásí àrí ojú ọ̀nà yẹn ìsí tí wọ́n wọ́n rẹ̀ ní àrìn mọ́dà sílẹ̀ orí yẹn lẹ́dùn náà kìlò ó ní ìpínlẹ̀ káàkiri lórí yẹn yẹn ó ní lálájú kó kí lórí káàkiri tàbí mẹ̀gàdá nǹkan káàkiri lọ ó ti yẹ yìí wọ́n láì àwọn olùkọ́ ti wá jẹ tó ọmọlúkẹ́ ìṣàbọ̀kà tó rẹ̀ ta àmẹ́rin ní ibi ìtàlẹ́ nìkan rí tàbí tàbí jẹ́ ojú yóò ìkàdọ̀ òye èmi nìkan mọ́ agbègbè tí ó kú ọ ṣé àkọ́bí ẹ̀yà mímú ni a ṣùgbọ́n tó ṣe wọ́n ayé sí kò sí wọ́n ti kò sí ní ọlọ́run àrùgbàdúgbò lọ́rọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn aráàlú yẹn wọ́n gbà tí káwọn bá lọ bẹ́ẹ̀rì ṣíṣọ́ fúnni tó kọ́ lọ́tọ̀ àjẹwọ̀n àjẹwọ̀n pé yíwa sọ̀rọ̀ sàárè yìí ìṣẹ̀sí ọ̀sán kì í wọ́n bá lọ sáré àmọ́ta wọn ó làwọn tó ti mùsùlùmí wọ́n bá ti ojú orí àwọn amúgbàta wọn ní agbára kan ń ṣe ó di wà ọlọ́ọ̀bà kó sàrò wà